الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على هذا النبي وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته بين يدينا اليوم كتاب زاد المعاد في هدي خير العباد تلاواتي أفيا ولوني هنا زاد المعاد الإمام ابن القيم محمد بن أبي بكر الزرعي الدمشقي عليه رحمة الله إيتيو الموا ابن القيم توا شبيعجو أتفي سلايه ìmọ̀nà ìlànà àti gbogbo tó ní ṣe pẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad ọ̀pẹ àkórí ní zadu almaad ẹni tó bá fẹ́ pèsè di ọjọ́ àbọ̀ ọjọ́ kẹyìn gbogbo ẹ̀ fi hadi khairil ibad ó sàmójútó ìlànà òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam àkórí tí olùmọ̀ wa tí wọ́n bá wa ṣàlàyé ibi tá a dé níbi ọ̀rọ̀ wọn òun náà ni tó ní ṣe pẹ̀lú aṣọ wíwọ̀ àwọn aṣọ oníranran aṣọ tí òjíṣẹ́ ọlọ́run ọba wọ̀ sallallahu alaihi wasallam pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀kọ́ àti òfin tó rò pọ̀ mọ́ aṣọ yìí níbi tí olùmọ̀ wa tí wọ́n yà sí tí wọ́n dé àbí tí wọ́n bá wa ṣe àlàyé lórí ẹ̀. òun náà ni àlàyé lórí pé anábì ò yan aṣọ kan láàyò kọ́ wa sọ mójú kó jẹ́ pé òun nìkan lọ́wọ́ adúnímọ̀ ní wíwọ̀ onílé yóò sínú lànà anábì. ìtẹ̀síwá ṣàlàyé ni pé èyí tó dáa jù fún ọmọ ènìyàn níbi aṣọ wíwọ̀ òun náà ni kó gbìyànjú kó tẹ̀lé lànà òun náà ni èyí tá ànábì tó sojú kòkòrò rẹ̀ ó dún ní máa ó sì pàṣẹ rẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi ẹ̀rí kí ni gbogbo ẹ̀ ayélbàtà máa tàyà sàrọ̀ mínà lè tí ọbọlọ́run bá fi rọ̀yàn lọ́rùn ìtọ́ba bá wá lásìkò kọ̀ọ̀kan torí pé mina sufi tààràtà tó bá ṣe pé aṣọ súf aṣọ olówó bí aṣọ ṣúẹ́tà nkankan tí wọ́n máa ń wọ̀ níjọ́un tó ṣe pé bí òwú òun ni ẹ̀rí òwú tá gbà lérò èyí tó ṣe pé aṣọ téèyàn bá wọ̀ kódà lèèyàn bá làágùn níbẹ̀ báyìí aṣọ ooru ni èèyàn sì máa ní fílíǹsì òórùn nǹkan yẹn àbí tójú bá pààyàn níjọ̀hún aṣọ tó máa pè láṣọ sùf ẹ̀rí tójú bá ipá báyìí yóò máa rùn ni irú aṣọ yìí ànábì wọ̀ọ́rọ́ ẹ̀ nígbà míì wọ̀lùkótónú tààràtàn ó sì wọ aṣọ tó ṣe pé pure òwú náà fi ṣe èyí tó jẹ́ aṣọ gangan bẹ́ẹ̀ náà ni walkatan taaratan bẹ́ẹ̀ ni èyí tí wọ́n ṣe láti Egypt tó ṣe pé ọ̀kanú àwọn ìran irúgbìn òun náà fi ṣe òun náà pè ní aṣọ katan olùmọ́wá ni wàlábìsà àlùbòrò ó wọṣọ tí wọ́n ṣe láti Yemen ìran aṣọ kanu والبرد الأخضر أو يتجقرين ولبس الجبة والقباء والقميص والسراويل والإزار والرداء والخف والنعل ọ̀rọ̀ tí lọ́lórí eléyìí náà gbogbo oríṣiríṣi nǹkan èyí tó jẹ́ green èyí tó jẹ́ aṣọ èyí tí èèyàn máa ń wọ̀ lékè sọ bí aṣọ òtútù èyí tí èèyàn yọ apá ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀wá ni أوكي أتكا ولينا وكان إذا استجد ثوبا سما باسمه وقال إلينا تشواجه وكان إذا لبس قميصه بدأ بميامنه ولبس إلينا أرات الله لوري لكي تعدي أوني وفي الصحيحين أن قتادة قلنا لأنس أي لباس كان أحب إلى رسول الله صلى الله عليه وسلم قال الحبرة والحبرة برد من برود اليمن اليمن فإن غالب لباسهم كان من نسج اليمن لأنها قريبة منهم وربما لبسوا ما يجلب من الشام ومصر كالقباطي المنسوجة من الكتان التي كانت تنسخها القبط والمواني أونيلي إنه أديسيتي هو بخارية المسلم قتادة إنه دعامة التدوسي أما كيو أنس أنس pé aṣọ ogun lànàbì fẹ́ràn jù ẹsọ làṣọ kan tànàbì tí wúyàn ìrìn lásọ mẹ́ta mẹ́rin yóò ní kan tí wọ́n mọ̀ pé á lágbájá fẹ́ràn eléyìí. kọ́lá alhibarọ̀ ó láṣọ kan tó ń pè ní hibarọ̀ ni aṣọ yìí òun náà ni aṣọ tòkè àti yemen ni wọ́n ti ń ṣe olùmọ́wá ní fàyínà ghaliba libasin kánàmì nazil yemen ọ̀gọ̀rọ̀ aṣọ tí wọ́n ń wọ̀ nígbà náà tí àwọn ará amákàmàdínà tí wọ́n ń wọ̀ nígbà náà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láti yámánì ni lẹ́ẹ̀náhà qarībatun min torí pé bẹ́ẹ̀ yẹn súnmọ́ wọn aṣọ tí wọ́n ń ṣe láti yámánì òun ni wọ́n ń wọ̀ olùmọ́wá ní wọ́n bá mẹ́lẹ́bí súnmọ́ yóò jí lábọ̀ min ash wọ́n mọ́ kọ́dà nígbà míì ó ṣeé ṣe kán wọ ìtàn kó wá láti ṣáàmù náà ilẹ̀ ṣáàmù lọ́hùn ẹ̀rí ní ilẹ̀ Baghdadi ní kankan ní ní Dimashq ogoro àwọn eléyìí wọn àwọ̀ ń gbà mí omi ń bẹ láti Mísírà gbogbo àwọn ìlú tí ó ti ń bẹ lásìkò náà táwọn náà ṣe tán sì ti lajú wo àwọn aṣọ tí àwọn náà ń ṣe lọ́dọ̀ tiwọn tán mọ̀ pé aṣọ wọn ni bẹ́ẹ̀ ni í rí láwọn àwùjọ míì kọ́dà àwọn afẹ́rúkọ míì wọ́n á fi sọ ìlú mi irú ẹ̀ náà ó kọ́mọ̀ lọ́dọ̀ wa léni wọ́n ní Ankara Abidjan wọ́n ní kinní kan ìlú kan bí tó bá súnmọ́ èèyàn tá ti ń ṣerú àwọn nǹkan yìí òun náà ni àwọn èèyàn máa ń mọ irú irú aṣọ tá ń ṣe ń bẹ tá sì máa ń wọ̀ lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ sham ilẹ̀ misrọ̀ nígbà míì àwọn aṣọ tó bá kó wá láti bẹ̀ òṣèlú ọlọ́run àwọ̀ àtàwọn míì náà wọ́n ní kalkọ̀bàtì almansujati min alkatan gẹ́gẹ́ bí aṣọ táwọn ará ahlul qibot àwọn ará misra ṣe aṣọ yìí wọ́n hun láti bí katani gẹ́gẹ́ bí a ṣe sọ irúgbìn kan ní tí wọ́n máa fi ń ṣe aṣọ aṣọ igi òwú kan ní irúgbìn tí ó wù tí ó wù òwú jáde tá fi ń ṣe aṣọ allati kanat tansujuha alqibot ètò àwọn ará qibot àwọn ará misra máa ń ṣe. المواني وفي سنن النسائي أن عائشة أنها جعلت النبي صلى الله عليه وسلم بردة من صوف فلبسها فلما عرق فوجد ريح الصوف طرحها وكان يحب الريح الطيب ìyàwó àìsàn ni òun palẹ̀mọ́ òun pèsè aṣọ kan fún ànábì pé bóyá ànábì aṣọ ìwájàsọ tí wọ́n ṣe látara suf òun náà la sọ tó ṣe pé olówù tí bí ooru bí aṣọ ṣẹ́tà la lè fi jọ tí ó ní òwú lára tí kì í ó lòun òun pèsè rẹ̀ fọlẹ́mà àrìkọ nígbà tá nàbí tó wà làágùn ó làágùn sí i fọwọ́jáde hasuf ni wọ́n gbòòrùn òwú tí wọ́n fi tí wọ́n tí wọ́n ṣe máa sọ̀hún ìgbà tí èèyàn bá wọṣọ ṣẹ́tà tí èèyàn bá làágùn sí i àbójú lọ pa èyí òórùn rẹ̀ òkàn yóò sì máa jáde ká fi ṣe aṣọ yẹn yóò máa jáde bàtàna bí wọ́n ń gbọ́ òórùn òwú yẹn lára aṣọ yìí tọ̀rá hàhà nàbí bá bọ̀ọ̀lẹ̀ gbèjù sílẹ̀ wọ̀kánà yuhibbu ar-riha tayyib torí pé òórùn tó dùn tó dùn ń ṣe ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ púpọ̀ n tó fà tó fi kórìíra irú aṣọ yìí torí pé tí nǹkan bá ti kàn bí omi bí ogún igbe òórùn aṣọ yẹn jáde ni nàbí bá kórìíra ẹ̀ torí pé kí ni àwọn òórùn tó dùn ó ń ṣe ọlọ́run ọba ó fẹ́ràn rẹ̀ púpọ̀. tọ́ ó ní wàfi súnáni àbìdáwúdà ní abdullahi ibn abbas kan laqad ra'aytu ala rasulillahi sallallahu alayhi wa sallam asana ma yakunu abdullahi ibn abbas ó lóun rí oṣù ọlọ́run ọba níjọ́ kan òun á rí i tó wọṣọ tó ké asítilẹ̀ tó jọra wọn ó ní èèyàn fẹ́ rí i pé áá ah, ah, èèyàn náà lọ́lọ́run ọba dá báyìí pẹ̀lú ẹwà tó túmọ̀ sí wípé ó ṣe ọlọ́run gbogbo ìgbà tí èyí tó bá rọrùn awọṣọ oríṣiríṣi kò sí pé aṣọ kan ló yàn ló láàyò lójú ṣùgbọ́n èèyàn máa ń mọ̀ wípé irú aṣọ báyìí ọ̀fẹ́ràn rẹ̀ àwọn aráàlú ẹni ọmọ àwọn tó súnmọ́ ẹni mọ̀ kódà nú ọ̀rọ̀ tẹ́lómi ọ̀sọ̀ èyí sì mọ̀ pé ó kórìíra àwọn eléyìí àmọ́ síbẹ̀síbẹ̀ kì í ṣe pé wọ́n ní aṣọ kan ní dasàlẹ́sà òun ló wọ́n mọ̀ wọ́n ó eléyìí òun lolùmọ́ wa mú wa torí irú àwọn nǹkan yìí ó lè wà lásìkò tiwọn dáadáa ó tiẹ̀ wà lásìkò wọn. gẹ́gẹ́ bí yóò ṣe máa rí rẹ̀ náà lóde òní tó ṣe pé ó ṣeé ṣe kí ìyàrá lòmíì kó jẹ́ pàṣọ kan sáá irúnra aṣọ kan sáá àbáwọ̀ kan sáá ní ọmọ wọ̀ látara pé òun ò ní wọrú mi kó sì máa rúpin tó òun ṣe yìí ó ní tó bá dé òun fi ń ṣẹ̀sìn ni àbó òun fi ń súnmọ́ lọ́hùn àbó òun fi ń ṣe àti pé àkíyèsí nínú àwọn nǹkan tó lè bí irú eléyìí tó bá di pé èèyàn kan ó wá dún ní mọ́ ìran aṣọ kan àwọ̀ kan oríṣi kan nínú aṣọ ó lè má ní ìdọ̀tí o àmọ́ kó jẹ́ pásọ irú kan ẹ̀yà kan sáá ní wọ̀ irú eléyìí kò ṣe déédéé pẹ̀lú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam gbogbo eléyìí òun náà ni àwọn ẹ̀rí jẹ́ mi tí olùmọ̀wá yìí mú fi kan ọ̀rọ̀ tá ti sọ wájú tí ti sọ fi kàn mọ́lẹ̀ ìpè súnà nábì òun ni pé ó wọ oríṣiríṣi ìran aṣọ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala á tún máa tẹ̀síwájú lórí àwọn àlàyé olùmọ̀wá yìí nípa àwọn aṣọ tó ń ṣe ọlọ́run ọba wọ̀ àbẹ̀olúwa mọ̀lá kó fi. ìlànà nábì kò fi rọ̀ wá lọ́rùn kó sì jẹ́ ká jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ lóòótọ́ àti lódodo. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة